بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا عباد الله لقد روى البخاري ومسلم في صحيحيهما عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل قال الله كل عمل من آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به ولما خص الله تعالى الصوم بهذا الفضيلة عباد الله فالأجوبة الجالية تعلمنا السؤال أولا أن الصوم لا يقع فيه الرياء كما يقع في غيره من أعمال العبادات ولهذا قال النبي صلى الله عليه وسلم في الحديث يدع شهوته من أجله وثانيا فالمراد بقوله وأنا أجزي به أي أنضرب بعلم مقدار ثواب وتضعيف حسناته وقال الإمام القرطبي عليه رحمة الله معناه أن الأعمال قد كشفت مقادير ثوابها للناس وأنها تضاعف من عشرة إلى سبعمائة إلى ما شاء الله إلى الصيام فإن الله يصيب عليه بغير تقدير وهو كقوله تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب ثالثا أن قاله صوم الصوم لي معناه أنه أحب العبادات إلي والمقدم إلي وهو كما روى النسائي في سننه عن أبي أمامة قال قال النبي صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له صواب الألباني فالله سبحانه وتعالى نسأل تيسير عباداته وأن تكون خالصة لوجه الكريم إنه ولي ذلك القادر عليه أنا أقول ولو ọba أدعو adá gbogbo ri wa pátá ìfẹ́ to le fun wa lọ́wọ́ lórí ẹ̀ àfọlọ́wọ́ ọba Allah ẹ̀ṣẹ̀ wa pọ̀ lóru lọ́sàn-án kò sẹ́ni tó lè kúrẹ́ ẹ̀ṣẹ̀ wa jùn wá ìwọ ọlọ́run àfirẹ́ mọ́tà kúrẹ́ wa jùn wá ìrẹ́ ọlọ́run wa wọ́n lónìtọ́ kó níbi àwọn ara wa kò sẹ́ni tí ò ní aburú nù kó níbi àwọn aburú wa kò sẹ́dà séèyàn ní tí ò ní máa nígbà fọ́ ọ̀kan títà bó ní mọ́ tọwọ́ rẹ̀ jáde gbogbo olóyìn abẹ̀wọ̀ ọlọ́run tàbí sọ́wọ́ sọ́ ibẹ̀ tọ́lọ̀ ń bá kò sí ẹ̀dá nínú ẹ̀dá èèyàn tó lọ́nà láyé tí wọ́n ká kò ní mọ̀nà láyé láyé a máa jẹ́ ẹ̀rí pẹ́kò sí ọba míì tó lẹ́tọ̀ọ́ kájọ́bì fún àfi ọlọ́run ọba yìí kò lórogún kò lẹ́sí fọ́rọ̀ ọlọ́ kò ní ọba kẹ́ bẹ́ẹ̀ ni kò ní gbákejì kò lẹ́sí kún lọ́wọ́ kò lẹ́sí kún lámọ̀ràn gbogbo àlámọ̀rí rẹ̀ fún àìní dáadáa rí rẹ̀ kò lábúkọ́ kò lẹ́gbẹ̀ẹ́

gbogbo ẹ̀ ló ṣàlàyé rẹ̀ tó yé yékéyéké olófinayé rẹ̀ nínú àwọn àpọ̀wọlé àdíkù mọ́ bukọ́lá àti muslim àwọn náà bá àdíkù ìjáde fún wọn látọ́dọ̀ àkùnrẹ́rẹ̀ Fi ọlọ́ọ̀bá sọ wípé, Kúlù ẹmẹ́lì ní Ádámẹ́láhù ìlàkùnyàn, gbogbo tẹ́tọ́mà nẹ́bí Ádámù bá ń ṣe láyé ìkírun ni ìyọ zakati ni ìṣe dáadáa tóbi ni ìtọ́jú ẹbí tọ́jú ara ni gbogbo ń túbọ̀ wù sí jẹ́ iṣẹ́ tààtí tààtí sí náà láyé tọ́mà nẹ́bí Ádámù ni ò ìlà ìyá àpàwẹ̀tà ń gbà yìí àwọ̀ yìí nìkan ni ó fàtíìnàhù lí wà ánà àjìdè rẹ̀ èmi kó ara mi mú ní àwẹ̀ yìí èmi ní ìsànkú wọn lẹ́sàn rẹ̀ hadisi yìí wọ́n wọ́n pẹ̀lú àdá hadisi kùrùsí hadisi ọ̀wọ̀ hadisi àkọlé tó tẹ́ wípé bí kùránù ló náà ní lábọ́dọ̀ ọlọ́run tó bá ń kó wọ̀n sáàrẹ̀ òun náà kan gbẹ́niwájú ọlọ́run kò tó kùránù nípò ni bẹ́ẹ̀ ni àlejò fíìmù àmọ́pò tó náà wà ó dùgbò pé bá nàbì ló sọ lọ sí àdìsí ni ànábì sọ òun. bá ti pé Quran tó jábí wípé ọlọ́ọ̀bá ló sọ kalẹ̀ lógbólóhùn rẹ̀ bá ti ń ké bọ́lọ̀ tó sọ kalẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni àdìsí yìí ogbólóhùn rẹ̀ bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ànábì tó fúnra rẹ̀ rọ́ níwà dídí ìlú lágbára púpọ̀ ní òfẹ́ sí wa ìgbà tí ọmọ sùmánà wọn tààlà wọn sọnù àdìsí wípé gbogbo tẹ́tà ń ṣe ní tẹ́tà fún ojú rí ọlọ́run kọmọ ànábì adámọ̀mọ̀ ní yàtọ̀ fáwẹ̀ àwẹ̀ yìí èmi mo ní ẹni bá gbà dáadáa mi ní tẹ́lẹ̀sán rẹ̀ jọmọ́ mùsùlùmí kí ló fà á kí n kí n jẹ́wọ́ sí ní ayọ̀ kan wájú ọlọ́run pàápàá jùlọ àwẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀nù kí ló fà tọ́lọ̀ fi tòun lẹ́tà lọ́kọ̀ irú ọlá tọ́lọ̀ ń gbé fún yìí kí ló dé tọ́lọ̀ ò gbé fún àwọn àwẹ̀ míì bẹ́ẹ̀ àbí kó tiẹ̀ gbé fáwọn iṣẹ́ ìbádà míì bẹ́ẹ̀ ń bá wẹ̀ àrọ̀fá àwẹ̀ ni ń bá wẹ̀ Monday and Thursday àwẹ̀ ni àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta láàrin oṣù ojú ọ̀run gbàgbóṣojú ọ̀run bá já sí méjì ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún àwẹ̀mọ́ ní wọ́n kí ló tọ́mọ̀ wọn bá fi bọ́lá fún àwẹ̀ ọ̀pọ̀tọ́ọ̀rùn báyìí gbogbo àwọn ọjọ́ tó kù tá a ṣe ń rẹ́sìn wọ́n mọ́kọ kí ló lé tí àwọn ọkùnrin wọn tàbí ẹni sọ wípé ilé fún ara mi mo ní àwẹ̀ tẹ̀ nígbà yìí wà tí wọ́n síwájú wa pẹ̀lú mímọ̀ tán ń wa pẹ̀lú bẹ̀rọ ọlọ́run tí wọ́n ń dátáájú wa pẹ̀lú tí wọ́n darí wa sí Islam ó darí wa sí wọ́n yẹ ká máa rí àti ìdí púpọ̀ tó pọ̀ lákọ̀ọ́kọ́ ní wípé ń jẹ́ àwẹ̀ kárí ò lè wọ́ kárí ò lè àwẹ̀ kò sí fẹ́ ṣe ti kárí wọ̀ gbogbo mùsùlùmí ara tí ò ní ṣòro kan àti ìpèníjà kan níbi àlàáfíà rẹ̀ kì í sọmọ ékèèké ó ti bàlágà ẹ̀rí tí àdé fi àwẹ̀ rọmọdọ́ọ̀lù àti sinfà fúnra wa ìwọ ń gbà èmi ń gbà gbogbo wa làjọ ń gbà so kò ṣeéṣe kó dára mùsùlùmí kó ní á ah, èmi náà mọ̀ ń gbàwẹ̀ ó lè fi ṣe fáàrí ó lè fi ṣe kárí ní kò ṣeéṣe kárí ní ṣeéṣe lámàá oṣẹ́ mo bá kí o lè ti kárí ní ibẹ̀ ìkéwù rẹ púpọ̀jẹ́ tí ń sàfihàn wípé a mo á kùrá ní mọ̀nà àfàníyàn nìkan lọ́wọ́ fi lẹ́jọ́ lókù ìṣe dáadáa rẹ tóbi àbí tí ìyàwó àti sọ́kọ rẹ ní ilé ṣe ń ṣe kọ́rọ̀ ṣẹlẹ̀ níta kó fi sọ̀rọ̀ ẹ̀rí mo ṣe ṣe báyìí ẹ̀rí mo ṣe ṣe báyìí àwọn máa wọ̀ bí ẹni ni o ó ń tọ́jú ìyá rẹ o ó ń tọ́jú bàbá rẹ o kódà àwọn

ó ṣe ọlọ́sọ̀rọ̀ bá àwọn àríwọ̀ sẹ́lẹ̀m ó ní gbogbo ẹni bá ti kárí nínú ẹ̀sìn yìí láyé lóòótọ́ àlùkìyàmà ìrọ́ ìlà àbúrí ọlọ́run ó fi ẹ̀yẹ rẹ̀ síta ọlọ́run ó tàbí rẹ̀ síta ọlọ́run fi pẹ̀sí wọ́n mẹ́rin sáàmà ẹni bá gbogbo ọ̀nà níbi ṣe wà sí ẹ̀ká ń fi mọ̀ wípé olùmọ̀ ní ọmọkéwù ọmọkéwù tù ó tí wọ́n ti tí àníyàn jẹ́ ní pé òun fẹ́ ti sàlàyé fáwọn èèyàn rè mọ̀ fún tí so gbogbo iṣẹ́ wa pátápátá ìsìláàmù ti kárí mi ń bẹ̀ ìsìláàmù ti mi ń bẹ̀ onye ní tó fà tó fi dájú mi fún ara ní ìsẹ̀ ìdálẹ́sà àwẹ̀ yìí ń gbà yìí yádà àṣàhàwátàhù yádà àṣàhàwátàhù mi àjèrè yìí à ìyàwó ẹ̀ lọ́sàn àwẹ̀ ń àwòmọ́jú ni awa ni kó lọ bá fẹ́ǹkà wọn ò bí ọjá kó kán okun islam títà obìnrin wa ní pé oko ni wọ́n ní jẹ́ fún wa kò sígbà táà lè fẹ́ wọ̀ wọ́n títà lè wọ̀ wọ́n kìí ṣe bí ọ̀sán rọ̀mọ̀tọ́ọ̀nù téèyàn bá fẹ́ tó tóbi ọlọ́run ó mọ̀ rí tó wọ àwọn fíìsì oríṣiríṣi nínú fíìsà rẹ oríṣiríṣi nǹkan lè mú ó dà nígbà tí ló lẹ́rìn àwọn òfin ọ̀tọ́lá lójú ọ̀sáwẹ̀ ò tó bẹ̀ láyéláyé gbogbo mú kẹsẹ̀ lọ́sáwọ̀ bẹ́ẹ̀ ni bó ti jẹ́ lọ́bì ìnáwó kan tí wọ́n dáná tó dáa tó ń bẹ̀ táwọn èèyàn ń jẹ́ bẹ́ẹ̀ láwọn tí wọ́n ṣe mùsùlùmí lọ́bẹ̀rẹ̀ sí ńlá ọbẹ̀ tí wọ́n rí àfà lẹ́yìn kó òdìdé kó ní káàkiri wọ́n bà mí láwọn ẹ̀gbẹ́ ó lè sí ìkẹ́kẹ́ yájá rùsíà wẹ́ta hóòrùn ajìrì gbogbo tó mú tó yẹ kó lè jẹ tó yẹ kó lè lò tó rí ìtẹ̀mí ọlọ́run ti gbé lọ sí pàtì ìyàwó rẹ̀ tí èwọ̀ fún ọ omi inú tí èwọ̀ fún ọ gbogbo rẹ̀ tí èwọ̀ fún ọlọ́kan rọ̀mọ̀bọ́n torí bẹ́ẹ̀ èmi ọlọ́run mo fi igbó oríire èmi ọlọ́run mo mọ̀ bá rí dúpẹ́ tó já sí pé rọ̀mọ̀bọ́n yìí ẹ̀yìn gbà láwẹ̀ bó ti jẹ́ kí n gbà á ẹlẹ́ẹ̀kejì àwọn afáà nígbà tí a bọ́ sánà wọ̀ tààdà tó tún ní wà ẹ́ẹ̀ẹ́jì tèbí èmi fúnra ara mi ní sọ̀yàn lẹ́sà àwẹ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé èmi ọlọ́run ni mo mọ gbèdéke ládá àti àdìsèlé dáadáa oore kí n bẹ níwájú èmi ọlọ́run fẹ́ tó bá gbàwẹ̀ ẹ̀dá kan wò má alimami lòkòròkò méjì táwọn bàbá wálẹ̀ yorùbá ń pè mọ́mù kúrú tàbí kúrú tàbí wọ́n sọ ọ̀rọ̀ kan tó lágbára lórí ilé wọ́n ní gbogbo sẹ́ta ń ṣe yìí nínú Islam à ń gbáwẹ̀ ni àbí à ń kírun ni àti hajj ni ọlọ́run bá ti gbé gbèdéke ẹ̀san wá fún wa dídà nínú Qur'an àbínú súnà náà Muhammad sallallahu alaihi wasallam ẹwọ tí wọ́n fíkí onígbọ́bálẹ̀ láǹfààní tó kí jẹ́mà jọba mùsùlùmí tó kù ó ní 25 ládá àti 27 tó bá dá kí ládá kan tó lónìí ó ti sọ ládá táàmì ìbìrún fíkí ẹwọ tí kálọ hajj ó ní gbogbo ẹbá ti hajj rẹ̀ kò sọ sọ kò wíwá kò fi kò wà ọ̀daràn ní hajj رجع كيوم ولدته أمه رجع من ذنب من ذنوبه ọmọ òun lọ kò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìgbà wípé pé ládájú tó bá ti hajj muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé gbèdéke ládá fún wọn nínú hadithi yìí náà ni gbogbo àwọn tó kù nínú a máa ń sábà rí tí ó sọ fún wọn wípé gbèdéke ládá sí

olùwòsàn wọn lẹ́sàn sẹ́ wọn tí ò ní gbèdéke sùúrù ló tóbi sọ ìfẹ́ ìdáwọn ní sùúrù kò lè ṣe àní yóò kú bí tájìmì káàkà sí ẹlùmí ó tùmọ̀ ara hùn tó tùmọ̀ lọ́nu mọ́lẹ̀ owó tí ń gbà láti fi aago márùn-ún àbọ̀ dájú ní sùúrù ohun tí ń kó irú ládádí ń bẹ kó ní sùúrù tó jẹ́ pé kò sí kéèké ládá mú wájú ọlọ́run títúmọ̀ sí pé ládá rẹ̀ san rẹ̀ ọlọ́run túlẹ̀ ni Allah subhanahu wa ta'ala bó ti tóbi tó bó ti pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àwẹ̀ bẹ́ẹ̀ bá gbà dáadáa yóò bá ládá rẹ̀ rẹ̀ níwájú ọlọ́run bákan náà wàfà fi yọ wípé ìgbà tí Allah subhanahu wa ta'ala sọ́nù àríjì tó yìí ìmìmù ní ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo sáyẹ̀sì sáàṣe nínú islam àhábùlẹ̀ ìbàdá kí ilà rọ́bìnà àfọ́hùn èyí tọ́lọ̀ fún nífẹ̀ẹ́ sí gbogbo sáyẹ̀sì wọn pátá kábàwẹ̀ ni lábàtí ọ̀rọ̀ imani kó ọ̀rọ̀ àfíìdà kó ìyí látọ̀dà Abu Umaymah ìkẹlú jẹ́ àwọn sábà náà Muhammad sallallahu alaihi wasallam olóṣèlú náà sọ wípé alayka bis-sawm ọmọ ìyá mi mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹjẹ́ akẹ́tùbẹ̀rẹ̀ ní ọgbọ́ àdébì yìí ànábì ní alayka bis-sawm àwẹ̀ tó ń gbà yìí bá dáadáa o sọ ìwà àwẹ̀ yìí o ìtọ́nà pàtàkì lórí àwẹ̀ yìí mú sẹ́ o títú ẹgbẹ́ òjìnà sí nǹkan tí ń bá wẹ̀ jẹ́ jìnà sí o alayka bis-sawm kì í tún ní wọn máa gbà á kódà bọ́lá máa ti rọrùn fún ọ tí rọmọdọ́nù bá lọ tán bá títí ṣàwọn túmọ̀ gbà wà wẹ̀lé fàínàhù láàmìtìdàlá fàínàhù láàmìtìdàlá kò sírú iṣẹ́ ìjọsìn kan tó lé babalá dáwẹ̀ níwájú ọlọ́run

a ọ̀rọ̀ ńlá ni tí bá jẹun a máa sọ̀rọ̀ sátàmátà bẹ́ẹ̀ nígbà tẹ́lá bá ti yó láyé ojú láyé kọ́sẹ̀sẹ̀ fún ìgbìmọ̀ ọmọbìnrin wà àwẹ̀ gbígbà wà rẹ̀ ó sọ fẹ́ẹ̀sì ń jẹ́ irú wà rẹ̀ ti ó dẹ̀gbẹ́ ọlọ́run tó bá ní ló mọ owó bẹ̀ torí tó lè tó tó wọ̀ kò ebú nǹkan náà mọ̀ tí ó ti dáyà kò tí àmọ́ inú rọ̀mọ̀dọ́ nínú àwẹ̀ ọlọ́tí ò lè mọtí tó ṣe ṣe kó mọ ọtí ẹ̀rù náà ń bọ́ lọ́tí lásìkò yìí gbogbo ilé ọtí ni wọ́n ti tún bá àwọn náà jẹ́ ọlọ́ ilé ọtí jẹ́ ọlọ́run rọ̀mọ̀dọ́ ẹ̀yìn ìyá ọlọ́tí ẹmọ̀ kó oríire lẹ́yìn rọ̀mọ̀dọ́ náà ẹmọ́ padà sílẹ̀ mọ́ o tó dúpọ̀ ọtí nìsín àbí ọtí náà ń gbá àwẹ̀ ìtẹ́sìmọ̀ nìyẹn pé mùsùlùmí mú sí ìlú nàìjíríà àmàlú mi lórílẹ̀-èdè tí wà mùsùlùmí mú sí ìlú àwọn owó mú kò náà jáwùjú

tó wọ ọlọ́wọ́n bá wọn lórí gbogbo nǹkan الحمد لله رب الأرباب وخالق الأكوان ومفضل الخلق على الخلق والصلاة والسلام على رسول الله للأنام أما بعد فيا عباد الله ومع جلالة أجر عبادة الصوم وعظمته عند الله سبحانه وتعالى فقد يخسر العبد هذه الأجور العظيمة إن لم يراعي حقوق الصوم من مجانبة المعاصي والذنوب أخرج الإمام البخاري في صحيحه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعاما وشرابا فالواجب علينا جميعا معاشر المسلمين التوبة النصوح من كل ذنب وخطيئة ولزوم الاستغفار والإنابة إلى الله سبحانه وتعالى الغفور الرحيم أنا أبقى ورون أبقى أجي أبقى أبقى أبقى أبقى gbogbo àwọn kátàwọn èèyàn pè lọ́lọ́run tó ń pè lólúwa bóyá inú àwọn mọ̀lẹ́kà ọlọ́run ni tó dárí inú àwọn kan tí wọ́n mú àwọn kan lọ́lọ́run àwọn kan bẹ́ẹ̀ náà àwọn èèyàn wọ́n mú àwọn ọlọ́run kan lọ́lọ́run bẹ́ẹ̀ sì ni a nínú àwọn èèyàn tí wọ́n mú àwọn ọmọdé lọ́lọ́run wọ́n lọ́lọ́run wọ́n lọ́lọ́run ọlọ́run ọba yìí wọ́n ta gbogbo ọba tó dá gbogbo nǹkan tí tóra àwọn ẹ̀dá kan bẹ wájú ọlọ́run tí wọ́n ń tẹ̀mí tọ̀dọ̀ ọlọ́run tí wọ́n wálé ayé ọlọ́run ẹlẹ́m tí wọ́n ní wálé ayé ọlọ́run ẹlẹ́m ọlọ́run ló ní mọ̀ ogun wọn ló sì dá wọn bẹ́ẹ̀ ọba yìí ló bẹ́ẹ̀ jùlọ fẹ́ni tó bá wù nínú àwọn ẹrúsìn rẹ̀ lórí ara wọn ológbó lápọ̀ rọmọdán lórí gbogbo oṣù òun ló gbọ́ lámúkágbáwẹ̀ nínú Islam lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ẹ̀sì láti ṣe lọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kó mọ́ bẹ̀rún sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀ ọ̀rọ̀ ti gbogbo ẹ̀dẹ́yìn pátá lẹ́yìn náà ìrúsìn ọlọ́run ládàtí ilẹ̀ níbi kágbàwẹ̀ pàápàá jùlọ àwẹ̀ Ramadan ó láti ti fún àwọn aláyé yìí ọlá tí ń bẹ́m̀bẹ̀ oore tó wà mẹ́ ó lè ṣe é ṣe kó déwájú ọlọ́run gbogbo ohun tá a sọ yìí kò mọ́ bánú fáìlì méjì ẹ̀ ah yóò jẹ́ àwújàre ibi fún lójú àtìkìyàmà yóò jẹ́ àbámọ̀ ńlá fún lójú àtìkìyàmà yóò jẹ́ owó ńlá fún kíyàn tó jù panú ọ̀pọ̀lọpọ̀ gbogbo ara rẹ̀ ló ń bẹ gbogbo àwọn nǹkan tó dá tó ẹkún láǹfààní sí kó mọ́ lè ṣe ẹjá tó bá dàbí ìgbà pé ara yẹn ń gbóná lọ́sàn àwẹ̀ àwẹ̀ yẹn ti mú yàn lọ́nà fún gbàmí ìfẹ́ tí ó dàbí ìgbà pé àwẹ̀ fẹ́ dábà sí yàn láà àwẹ̀ tí mò ń gbà yìí ọ̀nà tó fi gbà ń gbò mí tún mú mi ó fẹ́ dábà sí yàn láà tẹ́lẹ̀ lè lọ sábẹ́ sómi pool láti lè fi pa oró nípò táwẹ̀ ń gbó yẹn tí Islam faramẹ́ ó ṣe ọ̀nà tọ̀lọ̀ lọ́ọ̀kọ́ àlẹ́wọ̀sẹ́lẹ̀ kò tako kọ́dọ̀ ó tún pè ní islam farama kàkà tó fi mọ́ owó blue pin àti red pin àti white pin lọ́sàáwẹ̀ rẹ̀ra rẹ̀ sínú omi omi tútù aláàjì awẹ́yìn ti bàjẹ́ tí ó tó ti bàjẹ́ tí mo mú mi ní ẹ gbogbo bẹ́ẹ̀ o alẹ́bìgbẹ́ fẹ́ fún wa nù súnmọ́ rẹ̀ tó bá ní ìgbà ìfẹ́ lọ a ìmọ̀ áńsì nírọ̀lẹ́ ó wá ní mọ́mọ́sálásí ní gbọ́dà bí mẹ́ta wájú rẹ̀ òbí ti yíbò nìyẹn rọra pàkàtàkàrà kó mọ́sálásí rọra wọnú batúmù lọ yí omi lórí dáadáa ẹ níjáde batúmù náà láti ẹjẹ́ ìṣe ìṣúná ní àti wọ́n sílé wẹ̀ omi tó tutù yìbò rí máa wẹ̀ nù rẹ̀ ẹja sínú torí pé àwẹ̀ tá ń gbà yìí ọlọ́mọ torí pé mo jẹ jíjẹ kànga ó gbà mo jẹ jíjẹ tó kèmí ó gbà kò fẹ́ẹ̀ jíjẹ tó lé ní iṣẹ́ láyé tó wà sọ pé torí sẹ́ẹ̀mì nígbàwẹ̀ àgbàfẹ́ tó lójú kú nìkan lókù wọ́n dàkà kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí wà ń kọ́ ọmọ léwè sọ̀rọ̀ pé yíò ẹjọ́ ni ràn ìgbàtẹ́ ìjagun méjìlá ọ̀sán báyìí bí ikú orí gẹ̀rẹ́ kó jẹ́ ni ó sì bèèrè gbọ́dọ̀ ńlá ni gbogbo ilé ìwádìíwájú ọlọ́run kọ́lọ̀ wá ní bó ní ìkẹta o tó ti bàwé ara rẹ jẹ́ tó ti jẹ́ ká kúkú tó hadithi yìí náà bù kọ́wọ́ ni wọ́n bá dìkì wá fún wa látò dàbò rọrọ̀ sàrọ̀ bí ọgbọ́ ọgbọ́ àyè wọ́n ní oṣù ọlọ́ọ̀ sọ̀rọ̀ ọgbọ́ àyè òtẹ́lẹ̀ ó ní sẹ́ni gbogbo ẹ̀ tó bá sọ pé òun bá wẹ̀ tí ò fi rọ pípa kò fi ilẹ̀ à ń ṣèké mọ̀yàn kò fi ilẹ̀ òpópó títẹ kò fi ilẹ̀ ìjẹ́rìí

torí pé wọ́n tó ń parí ajákajákajákajáká kò yàtọ̀ sẹ́sí sọ wípé ẹ̀yìn ayé ẹgbà ń lẹ̀ ìkẹ́kẹ́ náà lẹ́jọ́ ń wì òun fi Yorùbá sọ bí tiẹ̀ òun fi láwá sọ bí tiẹ̀ kò sí yàtọ̀ bí Yorùbá gbé jù lẹ́nu Ramadan wẹ̀lẹ̀ ẹ̀mẹ̀lẹ̀bí ìwà bí ìwà ṣìnà ọ̀rọ̀ ṣìnà òbílẹ̀ ọ̀rọ̀ sọkúsọ àfihàn sí ẹyẹ gbogbo àwọn àtàlẹ́mọ́ ìjókòó lẹ́sẹ̀ títì láti yanjú èè kó látàwẹ̀wà sí báyìí àní south ẹ̀yìn ìyẹn èyí lè jẹ́lẹ̀ à fẹ́ra pé fọ́mátì ni wa ìgboro la wa ẹ̀já gbójú ìsìlámù ni a dúró sí òfin ọlọ́run ẹjá pamọ́ torí bẹ́ẹ̀ tẹ̀lé tó ń jókòó sí kí ló fẹ́ rí táwọn èèyàn ṣe tó lè sọ̀rọ̀ pé kò dáa tí òun ní sọ fún pé àkọjá nù lé ìwọ́dá àwọn ọmọ tí wọn ò mọ́ tí wọn tí wọ́n ṣe tẹ́ wọn lọ́mọkọ́ lọ́mọbìnrin

wọ́n wá wẹ̀wọ̀ kúwọ̀ wọ́n wá mọ́ ọkọ̀ aṣọ tó jọ gbogbo báyà ta wọ́n wá gbé ọkọ̀ bíi mẹ́fà sí méje lórí wọ́n máa ti rẹ̀ káàkiri wọn àdúgbò bí bá ti ń bẹ̀rẹ̀ sínú fẹ́ bá ní wọ́n sọ báyìí gbogbo àbírí rẹ̀ ní oṣù sàlẹ̀ fẹ́yìn mùsùlùmí ló ń gbàwẹ̀ mùsùlùmí wo tó fẹ́ rọ̀sùn lọ́wọ́ rẹ̀ kó lẹ́sìn gbàwẹ̀ ó dá kí kí ló tẹ́lẹ̀ fún báyìí nìsín àtìlẹ̀ rí kí ló lọ́gbẹ́ bọ́ta alẹ́lẹ́pọ̀ mùsùlùmí mi rí ìwọ náà gbójú rẹ̀ pamọ́

gbogbo òde òru òde òru lílọ ilé bíṣíbí ilé bíṣíbí kẹ́lẹ̀ kọ́kẹ̀ mọ́yàn náà ní ibi iṣẹ́ rẹ̀ kẹ́lẹ̀ pàtìyànjẹ́ náà rẹ̀ kìí tí bórí mọ̀lẹ́bí alómi ẹ̀kúnlé anágbogbo ọ̀rìn àjò tó orúrò òun ni tó bá ti gbé láti lójú parí ìjó ti bẹ̀rẹ̀ lọ́tọ̀ tẹta lọ́tọ̀ tẹta ìwọ̀n ti parí ìhun ní rọ̀mọ̀dọ́nù náà táwọn èèyàn ti tàájú táwọn èèyàn ti tọ́lọ tí wọ́n bẹ lọ́wọ́ wọ́n rìn ìrìn káàkiri inú ìlú láti fàtìyànjẹ́ gbogbo ẹni bá ṣe ń pẹ̀lú tó mú níwà nínú Ramadan fàlẹ́ ìtàdìlẹ̀ hajjatun fi ayẹ́dọ̀ àtọ̀ayẹ́bọ̀ wọ̀ṣàrọ̀bà gbogbo omi panú ni o ogbèrè rẹ̀ ló ń gbẹ́ ni o ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ o ọlọ́run ni o múra tó ń bá ń rùkún bá ń fi wájú wa àwọn àtìṣe wa ẹjá jìnà sí yẹ́yẹ́ nínú oṣù yìí torí pé Ramadan oṣù tí ó kọ

nígbà tó wà ní àwọn ti dámọ́ ṣe sí ìfàbù wọ́n fẹ́ ti 1000 tó tó jẹ tàhúrù rárá òkú torí bí ń jẹ́ ìsì ìfàbù gan ni wípé táàmà sọ́lá ìlú ọkà kó ti náà ọdún náà àti inú kókún náà ọdún gbogbo tó kù sí ibi òwò tó ń ṣe ibi iṣẹ́ tó gbé lọ́wọ́ ibi ìgbé tó gbé lọ́wọ́ iṣẹ́ ọwọ́ tó ń ṣe ibo ló ti ṣe náà ibo ló ti ń jà bá àwọn èèyàn àwọn kan ló mọ́ ronú tó ti mọ́ sọ́rọ̀ àforíjì bá bá ṣe lẹ́yìn ọlọ́run lè gba àwẹ́wà lọ́wọ́ wa Allah subhanahu wa ta'ala kó mọ́ dá ìfẹ́ ó gba àwẹ́wà lọ́wọ́ wa rùkú wa nínú Ramadan lọ́dọ́gbọ́sẹ̀ ìgbọ́lọ́wọ́ wa tàràwí ìtàǹkí àwátàǹkí lálẹ́ni àbáwọn tí wọ́n fi lóru ní ọlọ́dọ́gbọ́sẹ̀ ìgbọ́lọ́wọ́ wa tìláwà wa nù Qur'an àbínú Ramadan ẹlòmí ti parí kùránì bí méjì ẹlòmí ti parí ẹyọ kan ẹlòmí náà abala mẹ́ta ló tẹ̀sí gbogbo wá ń gbìyànjú náà ní o bọ́lọ̀ ti tòrò dáwò kù lọ́rùn sí torí pé iṣẹ́ ìyọ́lọ́mọ́ fi rọ̀ wá lọ́rùn síra wa lọ ẹnìyàn gẹ́gẹ́ bí ó ti fẹ́ ó ní mọ́ ọ́fíìsì ní Ramadan ṣé òun lè jókòó tó ní tébù kó mọ́ tètè láwà Qur'an wọ́n tẹ́kọ̀ sí ó ní ohun fẹ́ ní tètè láwà ní náà ó ti lọ bí tẹ́ ó sì tó ṣe ń ṣe láti láàmù ẹni wípé wọ́n máa rojọ́ nínú ọ́fíìsì tí wọ́n rojọ́ tí wọ́n rojọ́ kó ni wọ́n tẹ̀lé wọn tètè láwà sí láàrin wọn ẹni wá ti tó lè sí èwú elégbogbo òjúbọ sí ẹ tó ní tí wọ́n sọ wàláì òun bẹnu ìbádà tìláwà rẹ̀ mọ́jọ tẹ́tù orí fóònù mi ń bẹ ni kùránù ń bẹ ni ọ̀n fóònù ẹ mọ́tòtì láwàánú rẹ̀ lè ní kọ́pì lọ́wọ́ ni ní kùránù bá ṣe ń wòyí mọ̀ sí lọ́pọ̀lọpọ̀ ọgbà kọ́dọ̀ obìnrin tí ò lè kírun tí ò lè gbàwẹ̀ ètò kùránù sọ lórí obìnrin mọ́kànwọ́kàn ma sọ lórí torí pé bọ́lọ̀ bá ilé kàánú èèyàn fẹ́rẹ́ nù rọ̀mọ̀dọ́nù yìí ah, à ìyẹn torí ilé yàtàlì ìhàmà abẹ́rẹ́ fàánà wọn kàáyá gbogbo àwọn olórí wa lọ́mùsàdá gbogbo àtúnṣe o gbogbo àwọn olórí wa àtúnṣe o gbogbo àwọn olórí wa àtúnṣe o ìyìn tá à ń sọ nìyẹn tí àwọn olórí kù kátà sáduwa ọ̀rọ̀ wọn ò yẹ èpè ọ̀rẹ́ wọn ò yẹ pé ká mọ lórí rédíò ibi tó ń bá kù sí ká bá lọ́wọ́ tàbáràfà náà ti súnmọ́ wọn ní kọ́kọ̀ káti wà sí fún wọn tàbáràfà ní rẹ̀ ká máa bẹ̀rẹ̀ fọ́lọ̀ fún wọn ṣe ọmọdọ́rùn wọn ọdún ní ìsìn ìwà bẹ̀rẹ̀ lọ sí ìdè torí tá a rí olórí tó dá ní ni wọ́n kéde nígbà wọn rọ́ọ̀sù ẹnu gbogbo wá kọ̀ọ̀kan yàtọ̀ káwọn alákàtà ti tún ẹ̀dẹ́ o àwọn alákàtà ti ti àwọn ti bẹ̀rẹ̀ tí wọn ọjọ́ kan sígbà yẹn ọjọ́ méjì sílẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ tí wọn kò sẹ́ sórí tí wọn rò ṣùgbọ́n ní gbogbo mùsùlùmí kódà yìí ló sọ pé gbogbo ayé gbogbo ayé lọ́dún yìí rọ̀mùgọ́rùn ọjọ́ kan àgbà sí bẹ́ẹ̀ gbogbo ayé títà wọ́n àwọn olórí ní ìfọ́pọ́nà ọlọ́run bá fún wọn ní táàbá dé àwọn olórí náà ti wá ilé ayé wa ò nítumẹ̀ tí wọ́n nítumẹ̀ fún àbáàrí olórí náà nínú tẹ̀yìn ayé wa náà ó jẹ mọ́sẹ̀lú ni ọ̀rọ̀ ọrọ̀ ajé ni kò ní nítumẹ̀ àti tó jẹ́ mùsùlùmí nínú wọn àti tó jẹ́ mùsùlùmí nínú wọn ọ̀rọ̀ dákùn bá tó wọn ṣe bá tó wọn sọ́nà àwọn aráàlú náà dákùn mọ́já ìsànú wa ìwálẹ́ni rẹ̀ báwọn olórí mọ́sẹ̀ wá bọ́ta sí wọn gbogbo wa pátá àwọn àtàwà pátá ìdájọ́ àti ìlú tọ́rọ̀ aláìláhìlọ́lọ́ subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa